الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀kọ́mọ́ Allah subhanahu wa ta'ala ti sẹ́kù wa dàkókò yìí láti tún ṣe àlàyé níwọ̀nba àsìkò àti níwọ̀nba mímà àti níwọ̀nba òye èyí tí Allah subhanahu wa ta'ala jọ ń dá fún wa. láti fi ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba àwa ń ké sọ́lọ́run pẹ̀lú àwọn ókọ rẹ̀ tí fi ń dá jùlọ kọ bẹ́ẹ̀ náà ni ń sọ́dọ̀ ọlọ́run ọba náà pẹ̀lú àwọn ìṣe rẹ̀ àwọn òròyìn rẹ̀ tí ò lábà wọn èyí tá sọ ọlọ́run tá tún ní ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ tí ó rẹ̀ fún wa bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́mọ wọn àlàyé tí ó yàpọ̀ òfin ẹ̀sẹ̀ ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run dákùn mọ́jà bá wọn ṣe ìtumọ̀ tá máa fún àwọn ọ̀rọ̀ ọlọ́run tọ́nà ọba ògbárù ìtumọ̀ yẹn lérò bẹ́ẹ̀ tí alẹ́ni Muhammad sallallahu alaihi wasallam tọ́nà rántí wa tí ò tú fún wa táwọn salaful umma min as-sahabati wat-tabi'ina lahum táwọn náà tú fún wa ọlọ́mọdé ò tẹnu wa jáde èyí tí ahahán bá wá gbé wa sọ ọlọ́run dákun fún jù wá ọ̀rọ̀ bá nú sọ́rọ́tù nìsà ní àyà méjìdínní ọgọ́ta tí jẹ́ 58 ibẹ̀ láti gbéra sọ tì ní الله الرحمن الرحيم إن الله يأمر إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله عما يعظكم إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وأولي الأمر منكم فإن كلام فارجعوا إلى الله والرسول إن كنتم إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله لعما يعدكم به إن الله كان سميعا بصيرا أوي تلين لين إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وإذا حكمتم بين الناس الناس أن تحكموا بالعدل وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن أبو aṣọ ara àti ẹ̀ ní ìlú ṣe gbọdọ̀ dá padà fún gbọdọ̀ oúnjẹ. àwọn aṣọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lẹ́ẹ̀kan wípé ó lè ṣe é ṣe kó fẹ́ yàtọ̀ tí ìgbà wa yàtọ̀ kó yàtọ̀ fún ju ní dáadáa láfojútó ní ní fi kó fún ìlọ. lápèjúwe tó kó fún ọ yìí ní five million naira ọ̀pọ̀lọpọ̀ ni ti dẹ̀ tún bàtà ní ìdíwọ̀n báńkì. bùkátà kan dé omi kó lo owó yẹn ó wá lọ withdraw ní ìrà ní báńkì ó wá já sípò àwọn tó padà wá rí withdraw àwọn tí wọ́n já gírí tí ètí ẹ̀tí ìdọ̀tí rárá sọ̀nà pé kìí ṣe irú owó tí wọ́n kó fún ẹni tó tọ́jú ló fẹ́ dá padà yìí èyí tí wọ́n kó fún lówó ẹni tó tọ́jú ìyẹn ti dọ̀tí torí pé wọ́n ti ní káàkiri circulation ìgbà tó ń lò yẹn tí padà wá withdraw ní ìwá ó wá jẹ́ èyí tó jẹ́ tuntun ẹni tí ó lówó ní gbogbo ọ̀tọ́ láti challenge wípé ọ̀rẹ́ mi bàbá mi àgbèrè mi ìyẹn tí mo kó fún yín tí mo ní ọba ń tọ́jú lówó kọ́ lélẹ́yìn bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ wọ́n rí kúnnà wọn tó kó fún yín bí títí wọn ti títí ọ̀rẹ́ mi rẹ̀ wọ́n ní bàbá mi gbogbo lè wá dáwà tó wá fún yín rẹ̀ nídìí. torí kí wọ́n fi mi tó kó fún ọjà padà àmọ́ záàlì tó kó fún mi ní záàlì tó fi dáa padà. ka tó àárín ẹ̀rọ àtọwọ́ ẹni àtọwọ́ ẹni ẹlẹ́ni ọlọ́mọ́sì tó ń wọ ìwàgbọ̀ fún ìwà ń dẹ́dẹ́ àtọwọ́ ẹni àtọwọ́ ẹni ẹlẹ́ni ọlọ́mọ́sì ń wọ kí bàbá gbà lọ́wọ́ tó bá kówó tì ọ́ olówó náà ni náà wọ́n bá náà tó bá wá lò ní àfikẹ́ni tó lówó náà bá dẹ́kun owó rẹ ti ń bẹ ní kọ́sítọ́dì yìí tó ní kí n tọ́jú yìí mo fẹ́ lò fáwọn ìdíkọ̀ kan dẹ́kun bá ń fojú mo fẹ́ rí àlọ́ pẹ̀lú ìgbẹ́ ìfún tó dá padà wọ́n lè ṣèlú àìsàn á gbìyànjú á lára nǹkan tó tó kó sábẹ́ àmọ́ net wàlá àfọ̀rọ̀ àwọn àṣírí ọ̀rọ̀ kọ̀kọ̀ tẹ́lẹ̀mí ò lè báwọn ará àtàfọ́ torí pé ìjọ́ni rẹ̀ àbáwọn ọ̀rọ̀ àṣírí mi ń bẹ ọkùnrin mi ń bẹ kò lè báyàwó rẹ̀ fún ìwọ ọ̀rẹ́ tó jára àta torí nǹkan ọjọ́ fira ń sí ló fi tú gbogbo àwọn àṣírí yẹn ó tú gbogbo àwọn àṣírí yẹn ó tún lé ẹ lọ́wọ́ ó wá ní bá ti jọ jókòó tá ń sọ yìí bá ti jọ jókòó tá ń sọ yìí ọlọ́run nìkan lóbìnrin rẹ̀ fẹ́ tẹ̀tẹ̀ ara o ní ìfẹ́ kẹ́nìbọ̀dì ó gbọ́ sọ̀rọ̀ yìí torí ìfẹ́ wà sí tí ò dáa ọ̀rọ̀ àṣírí tó dáa ni kìí ti gbọ́dọ̀ nípa ẹ̀ orí nípa ṣòro ọ̀rọ̀ àṣírí ìfẹ̀mí ayé ẹ̀ tó sọ wípé táwọn èèyàn bá ń gbọ́ òní ìbùn ní níbẹ̀rẹ̀ yìí tó ṣẹlẹ̀ àmọ́ kì í ṣe wípé bí lábàjẹ́ kan tó lágbára débẹ̀ ni ó lè jẹ́ nǹkan rẹ̀ lọ́kùnrin ìtọ́ra gbogbo láàrin ní ìṣe ìbẹ̀rẹ̀ ní sọ ọ́ ní kí ni káwọn èèyàn náà àmì báyìí báyìí báyìí ní ara mi ní síbẹ̀ ó bẹ̀ ìwé oníyìn ìrọ̀lẹ́ yìí bàtà náà bá bẹ̀ nílá sí rí tí mo dì fún lọ́gbà tí mo pa fún káyọ̀wá ní ìgbà yẹn torí láwọn ọ̀rọ̀ kan tó sọ náà wọ́n pàṣẹ rẹ̀ àṣírí yẹn kódà bí wọ́n àtẹnitọ́ ń bá jáà ògbọ́dọ̀ wá ìlú ìfẹ́ pamọ́ra tó wà tó fúta ó ti fún ọlọ́fà ayẹyẹ fún ìkéde sí ọmọ ẹ̀dá yìí tó ń wáyé ní pé ìgbà tó bá ń fẹ́ra wa tó ń fẹ́ràn ra wa kò sí wà sí ìdààmú náà kò sí ra lọ́wọ́ tó bá ti wáá di pé nǹkan yí padà ahọ́n wa ìgbéra wa mọ́ èdè wa ìgbéra wa mọ́ ó ti wáá di pé àdúgbò gbà nílógbìn èmi àwọn fún ọlọ́yin yóò bá ní ààrùn ah, fóònù ni wọn kò ní àṣírí lọ́wọ́ mi wọ́n sì tó síta. ibi tó fi fún wọlé nìyẹn ó tu àbí ó tu àbí àwọn ọmọ àti ìyẹn fẹ́ jù ọmọ pa ó tó àbúrò o. àwọn èèyàn pa ń tẹnu information. àwọn èèyàn wọ́n pa wọn tẹnu pé information kan bẹ lọ́wọ́ ẹ̀dá àlàyé kan gbọ́dọ̀ ní sí. ó ti wá wọ́n ó ti tọ́tì ní pé wọ́n tó síta wọ́n àwọn ọmọ kò yẹn kódà bó sì lọ bólọ́ọ̀bù yẹn náà gbogbo ohun tó bá pa àwọn àtìyàn kan papọ̀ pẹ̀sìdẹ́ńtì rẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin ara yín tẹ̀ gbọ́ra ń lé mọ́ mọ́tò àṣírí kọ̀ọ̀kọ̀ rẹ̀ tó fi sí ọ lọ́wọ́ mọ́tò síta torí wípé inna Allaha ya'murukum an tu'addu al-amanat ila kó tó tó fún rẹ̀ àárín lọ́kọ̀ láàrin tí bá ń lọ láàrin ní àìkiri síta وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذنا منكم ميثاقا غليظا àṣírí àárín lọ́kọláya oríire púpọ̀ àṣírí ìwọlé ọ̀hún ẹ̀dùn síkìrìtì wọ́n secret ní láàrin lọ́kọláya ìwọ tó jẹ́ baálé ilé àti àwẹ̀rọ ilé gbogbo ohun tó bá wù kó ṣẹlẹ̀ láàrin méjèèjì ní kò sí síra ẹni ní ìmọ̀gbà tara ẹni ní kódà kó ṣe wípé ẹ ti mọ ọ̀fẹ́ page wave ìwọ ọkọ ti fìyàwó náà ní màmá tìyẹn ìyàwó náà ní mo fara náà ìgbésí ayé mi àti ìwọ ọ̀rọ̀ náà ẹ gbọ́dọ̀ tú àṣírí ara yín síta gbogbo bọ́sẹ̀ dárò gbogbo ẹni tí wọ́n máa dé ìrọ̀rùn lọ́wọ́ ọkọ̀ àtìyàwó kí ló ṣe ń hàn fọ́kọ̀ àtìyàwó nínú ẹkùnrin ìjà náà ìmọ̀ọ́kà sẹ́ni gbèsè wáyé àṣírí ni ìgbè tí láṣírí ni mẹ́tọ̀ọ̀tọ̀ àṣírí ni kò dá lórí bẹ́ẹ̀dì kò wá tó lè rí fún un àṣírí yẹn torí pé kò sọ́kùnrin tó bá padà fẹ́ fẹ́ tí ìlú máa fojú pé wọ́n lè dá lórí bẹ́ẹ̀dì tí ìlú máa fi wọ́n. àṣírí ayé ẹ̀ ni òun náà sì kọ́ ní tí òfin máa ṣe lọ́jọ́ ní pé kó tó lọ́kọ náà tó fowó lè gbé wọ́n ti tẹ̀ ń fẹ́ràn kí sí lórí bẹ́ẹ̀dì tó lè wọ dáadáa. àwọn kan bá ń sọ yìí àwọn kan bá gbé ìbálòpọ̀ lọ́wọ́ ọkọ máa ń fòfò rárá àti challenge torí ìwọ ìwọ ti di ìwọ ti di adélébọ̀ kó tó lọ ní ọkọ̀ tẹ́lẹ̀ òdìgbò bá sì lórí sẹ́nẹ́tì ní tó kò jọjú bá lọ pati orí àpáta ní bẹ níbi ìfẹ́lú náà yóò ti pè mọ́lẹ̀ nígbà bí bẹ́ẹ̀ bá ti fẹ́ mọ́lẹ̀ tó mọ́ ní à kò bí òun ìdá àwọn jẹ́ ṣe kíníkẹ́ sára wọn ni àwọn ìjọgbúsọ lórí agbègbè nǹkan ní sàmì ìṣèlú gbọ̀ngbàngbà ẹnu tóbi yóò lè fọ́ kí ni gbogbo ẹsẹ̀ fún ìpè ẹ̀kọ́ ló gbé ìṣù àwọn ìjọba ara wọn ṣe ní. ọ̀pọ̀ ọba wò pé ń àṣelórí bí tẹ̀lé obìnrin torí pé ìtọ́kùnrin dè lè sọ jáde láti rí lónìí fífi lónìí tù kò lẹ́kọ̀ọ́ náà bó ti wọ́n rí láàrin òun àti bàbá rẹ̀ ẹ ní àwọn nkòfin kọ̀ọ̀kan fúnra yín tó kù díẹ̀ káàtó àṣírí bàbá rẹ̀ tó lè dájọ́ ló kọ mọ́tìsára àtàkì àti tó wá fi ń pé títí sára àtàyè mi mọ̀ lọ́ṣọ̀tà àmọ̀jífà ó ní rízì nǹkan tí ìsìláàmù náà kà kó pé ẹni yìí jẹ́ ń tú àṣírí ọmọ mi hù ẹni yìí jẹ́ ń tú àṣírí bàbá mi hù ẹni yìí jẹ́ ń tú àṣírí ọkọ mi hù ìyàwó mi hù bí mi ní gbèsè tó lè gbé lórí àlámà mi yìí tí ìbá ti pẹ́ ni wọ́n wà nípa òkú ní ìṣègbésẹ̀ dáadáa lórí ẹ̀ wọn ò lè tú àṣírí kankan fún un torí wípé inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila àfà tó fi yé wa wípé lábẹ́ jùmọ̀ àǹtò abdul amanati ìlà ahùnmá the rightful professor the rightful ownership nǹkan yìí ni kò fi lé lọ́wọ́ ẹni ọ̀gbọ̀ngàn ni kò fi lé lọ́wọ́ láwà kí ìlú bìmọ̀nzíláti rí wàláwó dàfà àwọn ìhọ́ èrè rọ̀dùn wọn lámùyẹ̀kùn àdúgbò náà. lọ́rẹ̀ ó ya ọchịchị ya na rẹ̀ gba ya; láti a gbìyànjú lára nǹkan tó kókó sáré àmàlẹ́ wọ̀n àwọn àṣírí ọ̀rọ̀ ò lè orúkọ rẹ̀ àbáwọn àṣírí bẹ́ẹ̀ ọkùnrin ní ìgbẹ́ kò lè báyàwó rẹ̀ kan ìwọ̀ ọ̀rẹ́ tó jára àta torí ìtẹ́ fíra rí sí ló fi tú gbogbo àwọn àṣírí yẹn àwọn àṣírí lọ́wọ́ ó wá ní bá ti jọjú ń

àyè báyìí báyìí báyìí múra rẹ̀ ní síbẹ̀ tó dá ìgbé ní ẹ̀kùn lè ní bàtọ́nà bá bò mí láti rí tí mo dìfẹ́lọ́pẹ̀ tí mo kọ́ sá káyíwá àǹgbàdà tó ló láwọn ọ̀rọ̀ tó so máa láti rí kódà bí wà tẹni tó ń bá já òògbòdò wá ló fẹ́ falára bó wà tó ta ó ti kára fàáyà yìí náà tó ti tí ọmọ ẹ̀dá ìgbẹ́lẹ̀ ìrìn pé bàtà bá ń awa wa bá ń fẹ́ra ara wa kò tí ó àṣírísà lè máa lè dìra wa lọ́wọ́ tó bá ti wájú ma nǹkan yí padà ahọ́n wọn wa mọ́ èyí wọn wa mọ́ ó ti wájú èmi náà a tí wọlé nìyàn ó tù àbí ó tù àbí ọlọ́bà sí ìrànṣẹ́ ìṣù ẹ̀lọ́pá gbogbo àgbèrè yẹn àwọn èèyàn wọ́n pa ọ́ lórí information àwọn èèyàn wọ́n para wọn tó ní pé information kan bẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀dá àlàyé gbogbo lọ sí ó ti wá wọ́n ó ti tírẹ́kì ní fún oṣù tó síta orí àlọ́wọ́ kò lẹ̀ ó dàbí ó sì lọ délẹ́kùn yẹn náà gbogbo tó bá pàwọ́ àti yẹn kan papọ̀ tẹ̀síjọ́jọ́ rẹ̀ ìkẹ́kẹ́ wá ṣẹlẹ̀ láàrin ara ní tẹ́ ìgbọ́ra nílé mọ́ mọ́ tú àṣírí ikọ̀ ọkọ̀ rẹ̀ tó fi sí ọlọ́wọ́ mọ́tò síta torí wípé iná ọ̀hàyà mọ́rùkún àǹtò a تؤدوا الأمانات إلى أهلها lára àwọn nǹkan tó tó kó sínú tí bá ń lọ láàrin ní àìsù títa wà tẹ́yí fàtà kùrú náà wà kọ́lẹ́ àpọ̀ bẹ́ẹ̀ tó kún ìlàbá àwọn wà kọ́sùn

ní ìmọ́gbà àtàrà ẹni máa kúrò àkóso wípé ẹni lọ desperate ways ìwọ ọkọ ti fi ìyàwó máa lọ ẹ ìyàwó náà ní mo fara máa ìgbésí ayé mi àti ẹ gbọ́dọ̀ àṣírí ara yín síta gbogbo ẹgbẹ́ tẹ́bàrò ẹ parí ìjà ṣẹ́ni bó ti wọ́n yẹn àṣírí o ń gbòtú láti rí ní gbọ́dún gbà àṣírí o kò gbà ló jẹ́ kò mọ́ sí ìrìnlẹ̀ sí i àṣírí yẹn tó ní pé kò sọ́kùnrin tó bàbàrà fẹ́ẹ́fẹ́ tí ò ní máa fojú tó wọ́n ní òògbà lórí bẹ́ẹ̀ tí ò ní máa fò àṣírí ayé ẹ̀ ni òun náà sì kọ́ ní tí òfin máa ń ṣe lọ yóò ti kẹ̀ ní táì kí súnmọ̀ orí mẹ́rin tó lè dáadáa àwọn kátà ń sọ yí àwọn tọ́bá gbé bàdé wọn ọjọ́ ọkọ̀ mọ́ sí ìdè dáadáa àti challenge so orí wọn wọ́n ti bí wọ́n ti dáadé sí ọkọ̀ tó lọ́jọ́ ọkọ̀ tẹ́lẹ̀ ògbàrù àti pé bá sọ̀rọ̀ ní sẹ́lẹ̀fì ní tó kò jọjú bá lọ pa tí orí àpáta ti pẹ́ ní òun gan bí bọ́ bá sọ̀rọ̀ òṣèlú mọ́lẹ̀ à kò dún òun nígbà wọn yọ ṣe nígbà lára wọn àwọn ọ̀sọ̀ púpọ̀ lórí agbègbè kámọ́sọ̀rọ̀ sóòtọ́ ní gbangba ẹnu tó bí ló mọ̀ sán kí ni tó fẹ́ sọ fún òpin ẹ̀rọ olóògùn òsùn àwọn ọjọ́ mára wọ́n tún ní ọgbọ̀gbà òpin á àti ẹgbẹ́ ní bújẹ̀ lórí rí tó tó tọ́kùnrin pé òun lè sọ jáde láti rí wọ́n mọ̀ sí bí ní ló mọ̀ tún kò lẹ́kọ̀ọ́ àmàrà

Irú mi ní gbèsè tó lè gbé lórí àlámà ẹ̀. Tí ò bá ti sí pé ni ẹ wà nípò lè sì gbèsè dáadáa lórí ẹ̀, mọ́ lè tú àṣírí dẹ̀ka fún torí wípé iná ọ̀há ya mọ́rọ̀gún àrùntò àtúl aláàdá ìlà أن تؤدوا الأمانات إلى أهلها àwọn àpapọ̀ fi yíwa wípé lábẹ́ jùmlá an tؤدوا الأمانات إلى أهلها the rightful possessor the rightful ownership nǹkan yẹn lẹ́nu kó òfin lọ́wọ́ ẹni yẹn gẹ́gẹ́ lẹ́nu kó òfin lọ́wọ́ láwà kí ìlúwó ìmẹ́sí láti bí wà láwọ́dà bá àhá ìrọ́ èrè by transfer sínú àkáǹtì ẹ lágbàjá àkáǹtì ẹwù ní sábà lò àkáǹtì ẹwù ló jáde pé kò tó transfer sí ẹ̀ àmà ń fẹ́ sọmọ pé pàtàkì transact yìí àwọn ẹni oríṣiríṣi àkáǹtì àkáǹtì tẹ́lọ bẹ̀rẹ̀ lórí tẹ́lọ ní ń gbò nígbà tó kówó tẹ́gbẹ̀ ara rẹ̀ báyìí kò ní million ó wá sábìkò

mo fẹ́ sí ìrìn àjò kan ní ìdí ìmọ̀ ní ìmọ̀ kan tó ṣẹlẹ̀ mo fẹ́ dá padà wádìí wá dá olóhùn ó kàn bá ó kàn pè ìyàwó ẹ̀ ájíà sẹ́ńdà káàdì lè lẹ́sí mi máa tó wọlé ẹ̀dá pàdá ti lè lẹ́yìn owó ọkọ̀ rẹ̀ ni wò ó mo fẹ́ kọ́ kó àwọn náà ni mo fẹ́ sáàbù ọkọ̀ ẹ̀ kó dàbí kò sí ní láyé أن تؤدوا الأمانات إلى أهلها أن تؤدوا الأمانات إلى أهلها ìyàwó kọ́ lórí owó alùsẹ́lì owó sí gbogbo ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ohun gangan ló fi kó fún ọ àkáàkì ìjìnlẹ̀ ìjẹ́ òṣè sẹ́jọ owó sílẹ̀ tó bá tẹ́ tó ti wá ní pé sáré ìbájá kò ti fẹ́ travel kò sí bàbá sẹ́dà kábíkìl àwọn ìyàwó ti ti ẹ àìbá máa nǹkan kan ní ilé ṣẹlẹ̀ owó ti bẹnu àkáǹtì ní báyìí báyìí báyìí ọ̀rẹ́ mi ló ní 10 million naira ní 20 million naira ní bá ti máa ń kápò ìyàwó níbi àmàlá ìkìnìyàn lára àwọn tí àwọn àfáà fún káàkùn tó káàkùn tó dáadáa ló àmẹ́lẹ́tù zawaj the trust of marriage the trust of marriage so lọ́pọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sí ìyàwó ẹ̀nà lẹ́yìn olóòrùn tó rìn lọ́tún ló sì kọ́tọ́jọ́ ìdárin fún ọ Yorùbá sì pọ̀ ń wọ́rọ̀ wọn níjọ́ kí wọ́n bá yọ̀ ǹdá ọmọ ọmọ fọ́fọ́ wọ́n ní túnmọ̀ sí pé ọmọ wọn ìyà ọgbọ́dọ̀ jẹ́ ọgbọ́dọ̀ pẹ̀sí gbogbo bá rí wọ́n nìkan ṣe ń lé tó náà tí wọ́n rí kí wọ́n máa dùn sọ́mọ wọn kẹ́sì àkọ́kọ́ wa a máa jẹ́ tó ojú ìlérí ilé ọkọ ojú ń rí mọ́mọ́ tọ́jú rẹ̀ ó jẹ́ kó tọ́jú rẹ̀ tó fi àpá lórí àwọn ìkúkè ìwú tí wọ́n dá tí wọ́n dá tí wọ́n dá pàtíṣẹ̀ kalẹ̀ sára obìnrin jẹ́ wọ́n wọ́n wọ́n bàbá ìlú olóbìnrin tó yìí sí bàbá ìlú ìyá mi àwọn ọ̀tún àkọ́ sí ọláyé ó wà rẹ̀ ti ẹrù báyìí tó ti di bàbá rẹ̀ yá èyí ò mọ́ bọ́kùnrin láyé ìgbé àpótí kalẹ̀ ìyàwó nulé bóyá fún lẹ́ọ̀rọ̀ méjì ìdílábàdà ọlọ́run lọ́ti wá ní ọkùnrin bẹ̀rẹ̀ tí o bá tẹ̀lé ẹ̀tọ́jú ní bàbá tẹ́tọ́jú ìyá jẹ́ ẹni tí mo ti tó wà fi ṣe jì ìyá ilẹ̀ ìyá ti ṣe lábàbà rẹ̀ ni ló ẹni ọ̀nà ìpàkọ́ ìdòmí ni ìyá ọkùnrin tẹ́ ẹni bẹ́ẹ̀ ẹ̀ẹ̀gbẹ́ ìyàwó àmọ́rọ̀ sọkúsọ yìí kọ́ ó ní mọ owó tọ́lọ́mù fẹ́ lára rẹ̀ nípa tó mẹ́fà sáà ń gbọ́ mo ti parí rẹ̀ jẹ́ tó tẹ́lẹ̀ ní tó pé ọwá dé tí ó mọ́ bàjẹ́ ní ẹni ohun tó mẹ́rọ wọ́n kàílà ló tó wá ń sọ pé omi tọ́jú kí lóní bó ṣe lò bíyàwó ní fọ́ọ̀tù kó dáná gbogbo ìyá rẹ̀ lé tó sọ fún ti ẹbà jẹ́ àwọn ọkọ tó ti ń pé ó ti kọ́rọ̀ ṣẹ̀ láàrin àwọn àtìyàwó wọn ìyàwó gbọ́dọ̀ gbí lẹ́yìn kó mọ́ sun ẹkún kó ní táìpẹ̀gbọ ẹkún tí ó mọ́ sun gbogbo wọn bọ́kọ̀ ẹbá ilé bọ́ nípa báyìí kí mo ṣe fún ọtọ́ òun tó tún ààrùn ó ti mọ̀ mẹ́ta rántí pé ọmọbìnrin yẹn àmọ́ ẹ̀rẹ̀ ni ọlọ́pẹ́ ọmọ èrè bẹ́ẹ̀ náà ni ìwọ ìyàwó nílé ọkọ tó wà dúkìá ọkọ rẹ bẹ̀rẹ̀ látorí àwọn ọmọ tó fi fọ́pọ̀ rẹ àwọn ẹ̀lẹ́trónìsì wọn lé ọ̀pọ̀lọpọ̀ rẹ tún ní ilẹ̀ tó ní ilé tó kọ́ nínú tó máa nífẹ́ anẹ́bì ní ìyàwó lọ́lọ́dẹ ọkọ rẹ̀ ọlọ́run kò léèrè ní olóòtú ilé ọkọ rẹ̀ sí àwọn fámílì ọkọ rẹ̀ àmàlẹ́kì wọn jẹ́ lábẹ́ sí dáadáa sí wọn àwọn ọmọ tó bí fọ́kọ rẹ̀ jẹ́

وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعدكم به إن الله كان سميعا بصيرا وإذا حكمتم بين الناس الله nínú òun ní káàkiri ìdájọ́ láàrin àwọn èèyàn judiciary nìyẹn gbogbo orílẹ̀-èdè tẹ̀ẹ̀bá ti ní justice gbogbo orílẹ̀-èdè tẹ̀ẹ̀bá ti ní orderliness gbogbo orílẹ̀-èdè tẹ̀ẹ̀bá ti ní enjoy harmony gbogbo orílẹ̀-èdè tí kan bá ti ń lọ ló ti ọkú lọ judiciary wọn ló function ọjọ́ gbọ́jọ́ judiciary tó bá ti paralyze ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn tí wọ́n gbó ilẹ̀ ìyẹn náà yóò fara láì nígbà tí ń lo orí ilẹ̀ ìwà láti òkúrò àtàwọn ọ̀dọ́ tó ní nàìjíríà títí fi ṣí ayé òkú ní pàtàkà ọ̀rọ̀ yẹn lágbára púpọ̀ káfíṣe ìdájọ́ káwà nípò àdájọ́ tí ó sọ pé eléyìí kò dá ìyàjẹ́ lóṣè ò dá ìyàjẹ́ eléyìí ẹ̀dá láre pílà ni wọ́n jẹ́ fún ẹ̀sí tẹ́ǹtì orílẹ̀-èdè Ọlọ́run sọ pé yá dáúrù, iná jà ẹ́nà jákọ̀ ní fàtàlùbìl ọ́rù, fàkún bàínà láti bìl ọkọ̀, wà láàdá tàbí ìlhàwà fàyọ̀bìl lákàá إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب يا داود هو أبي داود إن جعلناك خليفة في الأرض أن يرمخ أرمل ليلك àyànwọ́lẹ̀ tí ó máa gbogbo tó gbogbo tí ń lọ lọ́dọ̀ aráàlú fàákùn báyìí náà ti lè mọ́kọ̀ dájọ́ òdodo láàrin àwọn èèyàn mọ́gbàbọ̀ tẹ́lẹ̀ mọ́gbà tàǹfà mọ́gbà káàdì mọ́gbà bí mọ́gbà ìjúwọlú bẹ́ẹ̀ olóbìnrin yẹn á bàlóṣìlẹ̀ tí ń wò mí tó ń wò mí ṣùgbọ́n ọ̀tún pàṣẹ tó mọ́ ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀lẹ́ ìdí lọ ìdí lálájọ́ bí òkè ẹjọ́ dámá ìdí wọ́n ti fi jíra látàrí rẹ̀ níbù kan ní o níbù kan lórílẹ̀ èdè kan wọ́n mọ̀ ìdí wọ́n mọ̀ jíra látàrí àtẹ́jọ́ lórílẹ̀ èdè kan orílẹ̀ èdè kan orílẹ̀ èdè kan wájú òun làkáyù mọ̀mọ̀ òun wà jọ kéèdì gbogbo ẹ̀wọ́n sọ lọ́dọ̀ wọ́n sọ lọ́sì ní àti ń sọ pé ìjà gómìnà mú sọ fún At that time, when he committed demon crimes, he was insane. a rí àwọn tàbíkèsì tó fẹ́lẹ̀ wípé ìgbà tó pẹ́ tó pa òsílà káyì lọ́pọ̀lọ́ ẹ̀má ó ti yá wò tàbíkèsì látọ̀ sójú psychiatrist ìjọba wípé mú rí tó kò mọ̀ ní kọmọ àtó pààyàn ó ní tẹ́ ẹ̀tọ́ ní kéèsì tó láti tẹ́lẹ̀ ní náà ni wọ́n ṣe òfin ìdájọ́ ẹ̀yà tó padà tó rò wọ́n ò tún rò ìyí ló ṣe tó ti jẹ́dì pépà àbíkìlà lẹ́lọ́wọ́ pépà tí wọ́n kọ́ bá bá rẹ̀ rà sí lókọ wọ́n tọ́ sílẹ̀ rà sí bẹ̀rẹ̀ tó nínú àkáṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́rọ̀ lẹ́sìn kan torí kí ìsìn pátá rí sí my lord fàníyẹ àwọn tàbí kéèsì bẹ̀rẹ̀ fọ́mọ yóò gbọ́dọ̀ owó sẹ́wọ̀n ókè ṣe fọ́mọ nínú báyìí yẹn ó máa darí sílẹ̀ kò lẹ́wọ̀n wá àbá yóò o jẹ́ inú dá ti padà from medical doctors ọmọ yóò gbádùn tó dábà postpone kéèsì yìí nìsín ẹ̀yìn yóò wà lọ tọ́jú ọpọlọ ẹ̀ àbá ọmọ darí sílẹ̀ UK gbogbo olugbo ti lọ rí bẹ̀ níbùkan kan tó ti lọ dábà àríṣẹ́ èyí sáàrùn ni ayébáwọn lè jí sáàrù ẹ̀ lórí wa iná rí bẹ̀ láwọn olúkà àwọn tó ti wá rí bẹ̀ yẹn irú tẹ̀lé táwọn ń lò ìlànà náà àwọn ń wá àwọn Ọlọ́run sọ wípé wáyìdá àkám tó ń báyé náà kò sí lọ níjó ti lọ rẹ́sítà ara ẹgbẹ́ lọ́sùdẹ̀sù ní ẹ́ olùparí ní yunifásitì olọ́lọ́pù ọkọ̀ rẹ̀ síbà ti pé ló wípé òdodo mo fẹ́ ṣẹjọ́ ìṣe kọ́ọ̀sì mo fẹ́ sí ẹ̀stábíṣì fújì mi bọ́lọ̀ bá ní ìlànà ẹ̀sùn lówó bí rẹ́rẹ́ kò tó bá ṣe pé tí lọ́yà láti títà ọmọ ẹ̀kan nígbà tó fẹ́ gbàmọ̀ bẹ́ wọ́n tún jẹ́ ní òun wọ́n tún tíráṣì ní a máa pa ẹ́ kàkà sí ìbìsọ púpọ̀ sí bẹ́ẹ̀ báyá pé kí ìjẹ́ tó lẹ̀ àwọn ọba bàtà àwọn ọ̀sán àwọn nǹkan bẹ́ẹ̀ náà bá ìjì wọn kí èjì ẹ̀ máa pẹ̀lú owó sọ́tírẹ́sì ní irú gbàgbọ́ wo ló ní irú agbára wo ló lọ́wọ́ tó lájúwájú pé ẹ̀mí ti fẹ́ fún lókàn sọ fún lọ́yà ní ìpé jẹ́kọ̀ ní ìjẹ́ tó ti hàndẹ̀ bí wọ́n wà náà ó pè é bẹ́ẹ̀ lókò gbàgbẹ̀nù wọlé kó kó tó wọlé kó fìdí ẹjọ́ padà ọ̀dára lọ́dára ń jẹ́ ẹjẹ́ kó jẹ́yà bọ́dàrà ò bá jẹ́yà nígbà míì

bàbá ló jẹ́ hákìmú mẹ́nà òláàrí mo láwọn ọmọ pàápàá jùlọ wọ́n tó níyàwó méjì mẹ́ta mẹ́rin àníwọ̀n tó lẹ́yọ kan tó bímọ méjì mẹ́ta jẹ́ adájọ́ òdodo láàrin wọn mọ́ pé ẹ̀bí fálárin mọ́ pé ààrin fẹ́lẹ́kù adúwá sọ pé òun tó tún kàn fún ṣòro wájú ọlọ́run bẹ́ẹ̀ ẹníyàwó méjì mẹ́ta bẹ́ẹ̀ ó kàn fún ṣòro ni kéèdè bá Hmm, Allahu Akbar. Ah, hmm. Àwọn mẹ́rin ni wọ́n parí polygamy, polygamy kìí sàwọn mẹ́rin. Àbújá àwọn ọkùnrin ní sàwọn akọ. Tó ẹjọ́ kan tó ní ní òtí ìyá ń jù, ní tùtọ́ ọjọ́ olójú lọ́dọ̀ bẹ́rẹ̀ yìí.

ohun gbàdá ló bẹ̀rẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ máa ní ju àwọn ọlọ́jú rẹ̀ ju ọdún mọ́ gbogbo ìpìlẹ̀ yẹn mo rántí lẹ́nu eléyìí o jẹ́ kí máa ń sinú dá àmì ẹ̀jẹ̀ bí mayọ̀ torí ẹ̀ máa kẹ́kẹ́ ẹ̀sìn dájọ́ lórí ẹ̀ mo sì jẹ́ pé ọ̀sẹ̀ tí ló tẹ̀ wọlé náà ní bí wo pé kò sí my husband was in mọ́ọ̀sì she belongs in mọ́ọ̀sì and the queen of the family òwúwà ìjẹ́ òtẹ̀lì díẹ̀ ọ̀rọ̀ ti ẹlẹ̀ ìgbà àwùjọ inú ìsìn olóòtú ọ̀rọ̀ ní fi tọ́gbà bá lórí bẹ́ẹ̀dì kámọ́sẹ̀ díẹ̀ oúnjẹ ní ìyálẹ̀ rẹ̀ bó ti jẹ́ gbọ́nà àbábúrò lórí tó olóró tó ti fún kan bẹ lára tọ́mátàbò sí fún tí ẹyẹ tọ́mátàbò sí fún jíjẹ pọ́lìsì ní àbúrú tí wọ́n ti fún lára rẹ̀ tó wọ́n sọ fún ẹ̀ gbogbo tẹwárí ní tó wá jẹ́ ikú ẹgbẹ́ ìyàrí pẹ́ntì rẹ̀ tó lè wọ́n kù tẹwárí tó jẹ́ fún ẹran gan lè wọ́n tí wọ́n mú yẹ kú olùsòdódó òtòmọ́ apẹ́pẹ́ bàbá wò kò sẹ́ tó jẹ̀bi àkọ́jẹ́ tó jẹ̀bi wọ́n ẹni jẹ̀bi wà gbogbo èyí méjèèjì náà àkọ́jẹ́ lọ́nà yòókù ẹ̀yìn kò lè mọ́ ṣẹlẹ̀ ayé wà sí ọ̀tọ̀ nígbàmákùnwájú wọn wà ní wọ̀n márùn a á àfà ìlú òpẹ́ sọ n'ọrụ yi o a ọ̀rọ̀ sẹ́rọ̀ lọ́wọ́ púpọ̀ lẹ́yìn àwọn àṣewádìí tó nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí jẹ́ mọ́mọ̀ kó ṣe tó fi jẹ́ káàtó yẹn ìbànújẹ́ tí ń bẹ lọ́kẹ́ ẹni tó ń sàkóso fún mo ti rí jọ́sí mo rí jọ́sí mo rí jọ́sí wá bàrà wá fi wá àti fìgbì lẹ́yìn kọ́kọ̀rọ̀ yẹn wà lè tán so wá rẹ̀ tó pọ̀ tó dálẹ̀ ìdí tó tó jẹ́bi ẹ̀ ní fẹ́rẹ̀ ìdí sì ń tàwọn ènìyàn ló fẹ́ sẹ́yìn Mọ̀tẹ̀mí wà sí ìdájọ́ kan kí nǹkan wá dé mi káàkiri lọ́dẹ́. Rárá o, kàkà bẹ́ẹ̀ bá rìn máyà sọ kan tọ́sọ̀ kan ní. Tó bá ti lè wà nípò Hákì George láàárín àwọn èèyàn, أن تحكموا بالعدل أن تحكموا بالعدل wọ́n sọ dé ní wípé ìdádájọ́ lórí tí àwọn èèyàn para ẹni àtìmá wọ́n bá ti òun tí wá ń tọ́ òun sẹ́yìn ní tó bá tó òun tọ́ tọ́rọ ẹ̀tẹ̀lẹ̀ bá gba kí wọ́n pa padà ìdájọ́ rẹ̀ fún nígbà tí ọjọ́ báyìí ọjọ́ báyìí ọjọ́ báyìí ọjọ́ báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ìwọ náà ló pa ẹlọ hàndẹ̀ wá kú àwọn tó lọ wọ́n wá ní kò kàwọ́ mọ́ ṣùgbọ́n tó ní ṣe apara yẹn àtàjára wálẹ̀ tó náà bẹ́ẹ̀ náà ni ọlọ́run lóòótọ́ ìyàwó rẹ̀ ni àwọn ìpòsípò olóò ìyàwó ìlọ́wọ́ rẹ̀ ni ìfòrò dápadà fún owó ìtọ́ ẹ̀mì lẹ́yìn tápà sọ wọ́n dápà ní ìyàṣẹ̀ wó lẹ́ẹ̀lẹ́kẹ́ lọ sọ́dọ̀ ẹ̀yìn lẹ́kẹ́jọ́ lọ sọ́dọ̀ àfá ẹ̀yìn lẹ́kẹ́jọ́ lọ sọ́dọ̀ olórí ẹbí ẹbá wa ní ẹjú rẹ̀ tí bá bí òtún náà rọ̀ fi ṣàlàyé rẹ̀ fún wa wọ́n ti jọ rojọ́ dá owó ìyàwó rẹ̀ padà fún ìwọ̀n wá lóòdù wípé ẹ̀mẹ́kàtà lọ́pàá jasi kò dá sí ẹ̀yìn lẹ́yìn ó dájú ìdájọ́ òdodo níbi ọ̀rọ̀ dúkìá ààfin rẹ̀ ní ẹjẹ́ wọ́n pẹ̀lú ìrọ̀lọ́ wọn fún lápẹ̀túwò ìwọ́ àti ẹ̀fẹ́jọ́ ara rẹ̀ olùfẹ́lọ́pù jíjẹ ìyá màá ti fẹ́lọ́pù jíjẹ ìṣẹ̀lẹ̀ nìkan bá dé

àdúgbàwò wa ẹ̀rùn ní àjá sí lájọ́ rẹ̀ papọ̀ lóṣòkùn fún wa orílẹ̀ ìyẹ̀wò ah, ah, ọlọ́bà àti pé tí mo ṣẹ̀ ń wò ní wípé ẹ̀yìn náà ẹ̀rùn wọ́n dára gbọ́tọ́ wọn ní ọjọ́ ìgbìdílẹ̀ ẹ̀jẹ̀ náà lójú ah! kò tí nínú wà tó wọ́n jọ ọ̀tún ẹ̀dẹ́bọ̀ yíyẹn ìdẹ̀kí ẹ̀ àárín ibi tẹ́gbẹ̀ yíyẹn ó dé àárín ẹ̀ náà ẹ̀yẹ wò dáadáa ó dé bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè tó wá wá jẹ́ tí ó yẹn jú ọ̀rọ̀ yẹn àfiwọ́ lóde òsìgbà kan lẹ́yìn òsìgbà kan lẹ́yìn òun ó tọ́ tó máa gbogbo ẹni lè torí pé kọ́ fojú ẹni lè wá òfìjẹ́ tó bá wọn kan wọ̀nyí mùsùlùmí àdíkájúwọ̀njú mìíràn ẹ̀dẹ́yẹ̀ lápapọ̀ àdíkájúwọ̀njú káàsì ìdájọ́ tó tọ́ tó yẹ wọ́n ẹ̀họ́ ìdọ́mọ́ tọmọlú àbí ara ẹni ẹnìkan bá ẹ̀tọ́ ló kọjẹ́ ó sì hàn sí wọ́pẹ́ bàlókọjẹ́ ni ṣe fi yẹjú bí bàlókọjẹ́ ni ò sí ní túra ẹni ẹ̀rọ wọ́n gbọ́ ìdára dídí nípa náà wọ́n parọ́ mẹ́rin ọdún tó parọ́ mẹ́rin ìdájẹ́ àmìnú sọ́nà ìrìnlẹ̀ ìlú ìjẹ́ kò ní bẹ́ẹ̀ wọ́n tó sàlàyé ẹ̀wọ̀ ohun tó tó tó tó tó of character tí wọ́n ṣe fẹ́ ni ẹ wọ́n lè bára position jẹ́ fọ̀ báyìí báyìí ìwọ̀n ọ̀rọ̀ yẹn sì nà sí ìrọ̀ wọ́n ló wà nípa ẹgbẹ́ ẹkùn ní gbóngbò òdòdó ẹni yìí na ìmọ̀rọ̀ ní ìwọ̀n onye ìbẹ̀rẹ̀ yẹn ìtẹ́mì orí nke orí ìtẹ́mì orí àwọn akẹta ń sọ yìí ọ̀rọ̀ tí ìwọ̀n bá wà ní kó rẹ̀ pẹ̀lú ọkọ̀ lè ó lé nke bá tó kí nìkan bí àwọn àyánú kòrò tí wọ́n lókìkí tí wọ́n ní gbajúmọ̀ àtà ní ló tó wọ́n rọ̀ wípé àbẹ́bí yóò lọ ṣe rí àyẹ̀lò yóò lọ fẹ́ ìtẹ́lọ̀ olóbìnrin àwọn fámìlì wọn wá kó jọ kóra wọn jọ wọn ò ní lọ́wọ́ jù àbẹ́bí rẹ̀ rí wọ́n wá ṣé bò ṣe ọ̀rọ̀ sóòlù ìyọ́n máa kẹ́ni wọ́n pè bẹ́ẹ̀ nínú àwọn sọ̀hábà nínú lápọ́bù rẹ̀ nìyẹn ṣípò ṣípò ìpọ̀sọ̀ ẹgbẹ́ ṣípò bá nígbà dómà ṣípò bá nígbà wọ́tẹ̀ nígbà yìí ayẹ́rọ èdè lárúbáwá grammatically òun ló tí ń jẹ síra wọn ọdẹ́wà ìtumọ̀ kánà ni wọ́n fún yìí yẹn ní pé ìfẹ́ ìfẹ́ ànábì ìfẹ́ ìfẹ́ ànábì ìtumọ̀ ẹni pé olólùfẹ́ ànábì ọmọ tó bí tó ń wá jẹ́ olólùfẹ́ ànábì kí ẹ fẹ́ràn bàbá èèyàn kí tó wá para ọmọ láti pèlè sọ́pọ̀ fẹ́ bẹ̀rẹ̀ fún un wọ́n Ọmọ àwọn ọmọ ìdápọ̀ ẹ̀ ẹ̀rùn ìjẹ́ àbúlábùn ọgbọ̀n bára. Ẹgbìyànjú, ẹgbìyànjú. Bí ẹ̀ṣẹ̀ fún gbà àwọn ilé tí èso pàpọ̀ tí ṣe ní bá bọ́ọ̀lù ìkẹlẹ̀ náà, àwọn pẹ̀lú bọ́ọ̀lù. Àwọn àjẹ́ ti Manchester United o. Zidun Haris, Harisa. Hara. Àwọn ìfẹ́ gbá o. Usama bin Zaid bin Harisa. Usama sẹ́yìn ó ṣẹlọ láti kékeré kékeré mọ̀hájì kan ló ti àtọ́ọ̀tì ẹ̀ ẹ̀rú àsọ̀dọ̀ wọn wọ́n pè ní sẹ́yìn àlejò sẹ́yìn nìkan sẹ́yìn ló kọ́ ẹ̀ tó nípa náà ti àtọ́ọ̀tì ẹ̀ gẹ́gẹ́ bí ṣe sí ìgbà yẹn wọ́n ṣe ìlú ọkọ̀ ẹ̀ ó wá ń jẹ́ Muhammad ó wá ń jẹ́ Muhammad ìṣẹ́ ìṣẹ́ mọ́n hàrìṣà sáàpù nìyẹn bàtọ́nà wọn fẹ́ àbọ́líṣì kọ́jọ́ torípa agbọmọ ọlọ́mọ tó káwà sọ di káwàmọ́dókọ̀ wa tó wọ́n fẹ́ fa àṣàyẹrẹ wà ní wá sọ pẹ̀lẹ́dókè sọ́nà wípé ìyàwó tí ànábì fẹ́ fún fẹ́ ìgbẹ̀lẹ́ ẹbí tó ń pè lọ́mọ ẹ̀ kéjì sọmẹ́ tí wọ́n sọ ara wọn ọlọ́run wá ní kí ànábì fẹ́ obìnrin yẹn padà ní àwọn ọmọ mi ọjọ́ ló sọ pé wọ́n ló bí ìtú mo fẹ́ fi parẹ́ náà ìjẹ́ wọ́n kò bí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó bá tara ni ó ń mi ìgboro mọ̀dínà kì ha wà kọ̀rọ̀ ṣàkùnbọ̀ náà kà á ìṣẹ̀lẹ̀ yẹn ló lọ jẹ́ tó ní owó ọdún kùrán ìṣẹ̀lẹ̀ tó lágbára ó lágbára gan àná ìtàkùn lọ sọ́nù ìwúrẹ́ mọ́mọ́dún yẹn aṣẹ́wò orí ó tún pẹ́ ìyàwó ọmọ ọlọ́ ní tẹ̀ṣánnáta wọ́wọ́ àhákò àrùntàṣà fàdámà àkọ̀tọ̀ sáyẹ̀dù ìyàwó àkọ̀kọ̀ sáwọ́wájẹ́ náà kàrà

Usama. Bẹ́ẹ̀ ní bẹ̀tà lórí ní ṣíṣe ìyẹn ló transfer sórí ọmọ rẹ̀ Usama. Lọ́sí tó Usama ní trípù ẹgbẹ̀ pọ̀ so. Bàbá rẹ̀ olólùfẹ́ ànábì ni. Ọmọ rẹ̀ olólùfẹ́ ànábì ni. Sẹ́wọ́n Usama pẹ̀lú sátúsẹ̀ yẹn, a máa fẹ́ gbà ń kọ́ lọ́wọ́ ànábì táwọn àwọn àgbẹ̀ gbà. Ṣẹ̀gbẹ́ ó ń lo recognition bàbá ẹ̀. Nọ́tù wájá tó àbí tó dáa, ó fi láti rí ànábì. Báṣípapọ̀ bàbá òun lò láti fi máa bèèrè àwọn bèèrè tó wà nẹ́bì. Àwọn fámílì arábìnrin tó dára yìí, àwọn alọ́rọ̀ títí rẹ̀, ẹjá tó tí òdodo, náà bá tó tí òdodo ìdájò òdodo ń ẹni tó ti dẹ́gbó ojú òdòdó mọ́ abúrú àbẹ́ ìyẹn átàmà parọ àwọn olóyìnbókè àwọn táàmì bẹ́tà ń jára rí sáwà tí wọ́n tẹ́mọ̀ òdòdó tí tó bá tẹ́ náà náà lọ́wọ́ táwọn lè jọgbọ́n sí níbi tá a tó lórí pẹ́rẹ́ kí máa iná rà àwọn ìgbòrò tẹ̀wọ́n àwọn ọgbó ti tó ti pẹ́nu sẹ́yìn ọlọ́pàá ti lẹ́fẹ́ gbà ó ìgbà táà ń ṣe rí ẹ̀ nínú abúlé ko àmọ́ wá bú àwọn ìbẹ̀ lókè ẹ̀yìn kìíní kan mọ̀ wọ́n ní ìyẹ̀lẹ́sìn ẹ̀gán ni ẹ̀yìn kìíní kan ọ̀hún ṣe kìíní kan gan ni ẹ̀wọ̀n ọ̀nà sẹ́yìn náà ń dá ìlú náà kò bá kẹsẹ̀ lẹ́sẹ̀ lábá àwọn ọ̀sán sàlàyé sẹ́yìn ni ẹgbẹ́ bá ti sọ̀rọ̀ tí ó yàtọ̀ òbí lo ìdájọ́ lórí arábìnrin yẹn wọ́n tọ́gbà lẹ́nu táwọn bá ní ohun ọlọ́run ẹ̀ bó dára sí bí kánílẹ̀ èdè èdè tí kúrà ní eré ní àwọn ọ̀dún gan wọn gbádùn rẹ̀ kí ní tòó lè ṣe gómìnà ìjọ kù sílẹ̀ ní ẹbá fẹ́ràn yìí jù bẹ́ẹ̀ lọ ẹbá owó tẹ́ ẹgbogbo yẹn ẹbá ti ń gbọ́ ńlẹ̀ Yorùbá àpò sínú abẹ́ ẹwò ẹwò ṣe ẹwò ṣe kí láwọn wò ká ṣe èdè ní mò tẹ́sí ń ṣe ní pé ká jẹ níyà lọ́dún rárá bàbá fọwọ́ bọ́mọ ní èmi ò tí wà bá wú ilé-ẹ̀sẹ̀ bá wí nínú ọmọ òkú nìyẹn ẹni ọmọ òkú dára ìlú dáa kìyàmà tó ló bá ilé jẹjẹ tó tó máa ilé ìdájọ́ pé wọ́n pa kò ní jẹ̀mí lára kìyàmà tàà lẹ́jẹ̀ wọ́n pa yorùbá ni ìṣàkọ̀ bá sọ ọgbọ́ ọ̀rọ̀ tán ń ṣe ọlọ́run bá ní ìwà yìí mo mọ̀ mo fi ọlọ́run ọba mo búra nínú ìwà yìí àná wà lẹ́yìn nafsu Muhammad bẹ̀yẹ̀rì làwọn sáà láfọ̀tọ́ àjìyàdàbà ẹ̀rí àlábì ní Muhammad ọwọ́ ọlọ́run tó wà mẹ́gbọ́ra ní fáàbínà tó sẹ́kù fún ilọ́ ọmọ lóòótọ́ lóbìnrin yẹn tó bá jáde máa jẹ́ ọwọ́ sáwọn ìjọba alẹ́bìnrin bí mo rẹ̀ ó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni ó kò wájú àmì wọ́n sọ lọ́wọ́ ti lẹ́yìn yẹn àti ta gbogbo ẹ̀rù láti ta gbogbo tí tó bá jọ ọmọ wa àwọn èèyàn àti ọ̀nà mi use food and deliverance ló dà wọn láàmú ojú tí tó lè ní tí ìran tó ní o ẹgbẹ́ ká onáà ti mọ̀ pé tó ń ṣe lọ́sì òun kí ó dẹ̀ padà sílé ó ti kẹ́kọ̀ọ́ náà tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀fọ́n ológun yóò tẹ̀wọ̀n ẹ̀yẹ yóò tẹ̀wọ̀n ó ìgbà kan báyìí sọ à ń bá sọ lẹ́rọ̀ púpọ̀ ìjẹ́ wọn yẹn ni ìsìnwó aburú yẹn náà nìkan ṣe ti wú nípa nípa fún wọn lè kó òun òdo gbogbo nípa nípa fún wọn pa kí n táyé fi sọ oríkẹ́ yóò sọ orí bẹ́ẹ̀ gbogbo òlú tó bá ti ṣe wípé kẹ́yìn rẹ́jẹrẹjẹ abẹ́ni tí òsípò bá ti ṣẹ̀ àkọọ́mù àìlẹ́yìn ìhàjì a òfin ọlọ́ọ̀lẹ́ lórí àbáwí tó bá ti wá ti tẹ́ ńlá ló bá gbogbo ẹ̀rọ kó bẹ́ẹ̀ ọlọ́run máa ń sọ ìbínú kàìsí ìlú ọrụ torí bẹ́ẹ̀ kakọ̀mẹ́kọ̀ inna Allaha ni'ma ya'idukum bihi lórí àwọn àṣẹ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ń pa wá kápàṣẹ ìmú àmẹ́rẹ̀ṣẹ́ àwọn èèwọ̀ tí ń pa wá rẹ̀ ní kájàmbá àmàrà tààbí ó wọn kó pamọ́ sí ọlọ́dọ̀ wọ́n yàn wá ní níbi tá a ń ṣiṣẹ́ iṣẹ́ ìjọba ní iṣẹ́ aládàáni ní kó mọ̀ sí wàhálà jẹ́ kí ah, torí lọ́dọ̀ ọgbẹ́lẹ̀ tọ̀ ń pín àjọun ó ní máa bá máa fojú tó ẹlòmíì ó lè ní ilé méjì mẹ́ta lọ́wọ́ tí zuwabaji gẹ́gẹ́ ẹnjìnira ọ̀rọ̀ ní gbogbo tó kí n tẹ́ tó kọ́ máa sọ bẹ́ẹ̀ kan wọn wípé ẹmà pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ọ̀dùn òrófà tí ní yẹn ní láì fojú tó làwọn bíkìlá fi rẹ ojú wíńdò pa torí ní ìsìn ìsìn ìsìn ìsìn ìsìn ìsìn ìsìn ìsìn ìsìn

aládàáni tí ó bá ti pọ̀ kọ́mọ́ mú wò ní fojú tó ọmọ àwọn ọmọ yẹn wọ́n jẹ́ ti pọ̀ jù táńgbà wọn ẹ̀wọ̀ ọ̀rẹ́ káwọn táńgbà wọn bàbá wọn tó ti sínú fọ́gà kan ní pé ní private school mú bá ti pariwo bí ẹ̀ bá yóò kàn ní lórí àfá

torí a ìtí mo fẹ́ ṣe wà sílé ìrìn àwọn tí mo ń wò nígbà gbòòrò ìgbọ́rọ̀ tó fẹ́ sọ mo lè sọ wájú wọn kí ó lè à èrè yóò bá yóò tàbá wọn ni ó sọ náà ní àẹ̀wò ló sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nà bí mo rẹ̀ tó lè sọ tẹ́lẹ̀ wọ́n ti change kọ́ ẹni ìdílé kan tí

káwọn alákọ̀ọ́ bójútó sí wọn ẹ̀yìn olóògbèlú ẹ̀bójútó sí yín agbẹ́ ẹ̀bójútó sí yín kò fẹ́ tí ó kù síbi àwọn nǹkan wọ̀nyí àgbàlá fàájì ọ̀sán alákòóso gbogbo wọn ṣe ọlọ́wọ́ bá dá púpọ̀ àlàyé ọ̀rọ̀ tó wọ́n inna Allaha kana sami'an basira àwọn òfitọ́nà ọba ńlá kalẹ̀ yìí orúkọ ọlọ́run olugboro ni ní olùríra ní kò sí ìkẹta tó pamá inú ìṣẹ̀lẹ̀ ayé wa ló fi gbẹ́tò yẹn kalẹ̀ ka ti wá kan kan kan ti wàhálà náà yóò máa ìsẹ̀mí ayé wọn wọn ò ní jẹ́ tó dùn nínú gbádùn lè tó kanú sẹ̀mí ayé wọn máa jẹ́ torí pé oníkálùkù ti sórí rẹ̀ lẹ̀ ọkọ òfojú tó ìyàwó má ìyàwó náà òfojú tó dúkìá ọkọ rẹ̀ má bàtọ́kọ̀ òfojú tó ìyàwó má àwọn ọmọ náà wọ́n rà rẹ̀ òfojú tó wọn yóò wà máa dáta wípé ìlú tó dá mú ọmọ òní ti bàbá èyí tí ò bá dá ìyá rẹ̀ lónìí ẹja fojútó káàkiri bẹ́ẹ̀ gbogbo àyètọ́nà wọn bá ti fi ṣe kárùkù lórí tó kọ́ àwọn ìsábẹ́ wa tí a máa ga nínú ẹja sí àmàlà ẹ̀ lábẹ́ ọlọ́pàá márùn kò sàárá ilé ìtàkùnbọ́lọ́ ọ̀sẹ̀ ní ọlọ́mọta ìjẹ́ owó fún wa tó ti ní fẹ́jà fún ọlọ́jà ti a máa ti dáta yóò gbé tó wọ́n ti ní أشهد أن لا إله إلا أنت